ẹ káwọn padà sórí ètò yín ètò wa alihikima mo sọ fún wa pé abala tó yọkàn ní abala tá a wà yìí tí a pè ní ìmọ̀lódàdínì ọgbọ́n ògbe lórí ètò ìmọ̀lódàdínì lórí abala ìmọ̀lódàdínì a gba kọ́ọ̀lù kan lẹ́yìn ìgbà tí àwọn èèyàn gbọ́ wá sí jẹjọ tá a béèrè béèrè ẹni yẹn wá béèrè pé ọ̀dà pọ́kùnrin ẹni tó tẹ́kìtì eléyìí òun wá béèrè wípé sọ́lẹ̀tọ̀ kóbìnrin ó kẹ́rù jáde lé ọkọ torí pé wọ́n fẹ́ yàwó le hmm. kó lóun ò tiẹ̀ kó tó fi mọ fẹ́ àwọn olówó fẹ́ràn àwọn mọ́ni ló wá jáde. Allahu akbar tó alhamdulilayi ẹ̀rí. tàbí kẹ́ ẹ mú papọ̀ tàbọ̀ da kóbìnrin ọ̀yarí kan lẹ̀ pé òun ò ní gbà má fẹ́ olówó tó bá jẹ́ mm. bá sọ. ẹ torí àsìkò ọjọ́ ká mú pépèpé hmm. ó dà pé ẹni tó béèrè títí ìbéèrè ní ìjẹjọ ah. obìnrin ni bẹ́ẹ̀ni ọwọ́ ayé sọ́dọ̀ ọkùnrin bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ àwọn tiẹ̀ ti yarí pé sẹ́ àní ò sì fẹ́ mọ́ hmm. kí ìbéèrè yẹn ni pé ṣé obìnrin lè torí pé afẹ́fẹ́ ìyàwó le kókó ní ọkọ ah kò dáa kò dáa tó lópin ìgbà tí ìbá ṣe pé bóyá ìyá ń jẹ níbẹ̀ tó bá yẹ pé ti gbónára ni àfi kó ṣe sùúrù gbogbo oníwa náà la lówú lára ọkùnrin ní lára obìnrin ní lára hmm. kó ṣe sùúrù ni a sọ fún kó ṣe sùúrù ni lópin ìgbà tọ́lọ́mùbá ti ní kí ọkọ rẹ̀ tí ó fẹ́ yàwó lè ó kápá kó máa bọ́ àwọn méjèèjì kó sì máa sún mọ́ wọn sùúrù náà ni ó ṣe ẹlòmíì obìnrin mi àmọ́ ni pé sẹ́ níjọ́ tí ọkọ òun bá ti fẹ́ yọ̀ báyìí a jẹ́ pé ìfẹ́ ti tán nù ìmí ò ní wá ní lọ àmọ́ kò ní jẹ́ ọkọ rẹ̀ wọnú ilé tọ́ mọ́ yóò tilẹ̀kùn yàrá nù sáwọn kó lọ́dọ̀ ọmọ dọ́dọ̀ wọn tọ́ gbogbo eléyìí kò dáa èèyàn lè torí ẹ̀ tó wáyé pé torí nǹkan míì tí lábẹ́ òfin tó wọ̀ pé ó tó kó fi ọkọ ẹ̀ sílẹ̀ lóòótọ́ court ó decide ìyẹn ṣẹ̀ríà court wọ́n á decide àmọ́ tó bá pé torí pé ó fẹ́ mí ni à kò ní ṣe torí rẹ̀ torí pé tó bá padà dọ́jọ́ ọ̀la irú ẹni bẹ́ẹ̀ náà padà mọ́ wá garùn lẹ́ǹkùn lé ni níwọ̀n bá fẹ́ ṣe nǹkan létí wá di pé níṣẹ́ wọn pé ẹ dákun yàrá ò lè mí wàá dé sí nígbà tá a fẹ́ ṣe kíní nítorí pé àwọn ọmọ tó wà ń bẹ̀ nítorí kó wà nú ilé ẹ ká mọ̀ torí yìí o ká mọ̀ sí bẹ́ẹ̀ àmọ́ ká condition ṣẹ́rí fẹ́ méjì fẹ́ mẹ́ta nínú àwọn solution tí Islam wá fi mú wá nínú problem tí ó ń ṣẹlẹ̀ tí Islam torí ẹ̀ mú wá àkọ́kọ́ nú ẹ̀ ni pé nígbà tí nọ́mbà obìnrin bá ti pọ̀ ju tọkùnrin lọ nítorí àti pọ́tà bá ní pé kọkùnrin kan fẹ́ yàwó kan àwọn obìnrin ò tún lélẹ̀ Islam ló sì ní àmọ́ ṣe aṣẹ́wó yìí tọ̀ báwọn tọ́lọ́ ń bá kẹ́ tí wọ́n lágbára àti fẹ́ méjì fẹ́ mẹ́ta tí wọ́n bá wá tún fẹ́ nú àwọn ẹni àwọn náà ni wọ́n ní jẹ́ káwọn ọkọ tí ń tẹ́lẹ̀ èmi àtọkọ mi wọ́n ní jẹ́ ká gbádùn àwọn ọkọ yín hmm. torí àwọn yìí náà ni ó mọ lọ́rẹ́ bu ọkọ yín torí ní tẹ́yìn náà ń gbádùn nílé nì àwọn kúkú wa mọ fọkọ yín lọ́nà tó jẹ́ pé tó ju ti yín lọ́dẹ́ pọ́kọ yín gùn tí a ní lójú yín náà jẹ́ mò ń bọ̀ i love you ma o ti kíìsì ẹ o ti jáde lọ o ti sáré lọ síbi hmm. síbi tọ̀hún ìyá ń dágbé lọ́hùn bó bá kúkú ẹ jẹ́ ká wo ìtàn yìí arákùnrin kan ó níyàwó kan àmọ́ ọlọ́run sì kẹ́ ó jáánu rẹ̀ arákùnrin kan náà tún arábìnrin kan náà tún wá wà tó jẹ́ pé òun lùzì ọkọ títí ẹ̀ látara kó lùzì ọkọ yìí à nǹkan wá jọra wọn mọ́ ìyà ń jẹ àtòwọn àtọmọ kò sí tọ́jú arákùnrin tá a wá wì yìí òun ní wá ń ṣàánú ẹ̀ bí ti ń ṣàánú ẹ̀ yìí nítorí tọ́lọ́run tàná mi kì í ṣe pé bóyá ó ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ àmọ́ létà náà ló yẹ pé ah bóun bá fẹ́ ẹni ẹ̀sìn ni bẹ́ẹ̀ni kó o fi sí lọ kò ní sínú pé bóyá látara pé frustration kó máa máa ṣèrànù káàkiri ó sì rí i pé mùsùlùmí ni tó sì jẹ́ pé ó ní eh, quality tí èèyàn fi pé o lè ṣe é ṣòbìnrin lé hmm. ló bá pé òun ò fẹ́ àmọ́ òun ò fi lọ ìyàwó ilé òun hmm. toró fẹ́ràn ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ náà sì fẹ́ràn rẹ̀ bí ìyàwó rẹ̀ bó ti tutù òkè tó fojú gbà ni pé níbo irọ́ o ah, èyí tó bá fẹ́ ṣàánú ẹ̀ fún ní nǹkan kó filẹ̀ kó jẹ́ kó má bá tiẹ̀ lọ ni hmm. tó bá ní kó fún kó jẹ́ má bá tiẹ̀ lọ ni kí n ṣe nílé ló má wọ obìnrin sọ di agídí àmúgbọ̀ ọkùnrin náà ti jẹ́ nìkan tí ò ṣe ní wàhálà hmm nígbà tí kò tí ò bá ti lọ́wọ́ sí òun ò fẹ́ wàhálà nǹkan tó ń fẹ́ ṣe sí wọn kò sí tó ń ṣe ló bá fi yànda tìbànújẹ́ tìbànújẹ́ lóbìnrin fi lọ ló fi lọ ọkùnrin wa ń bẹ pẹ̀lú ìyàwó rẹ̀ àwọn gbà tó lọ́run lásìkò tó láìpẹ́ tí ò jìnnà jù ọkùnrin náà bá jáde láyé irú tó bọ́kùn obìnrin ta kọ́kọ́ wá bá òun náà tí gbogbo nǹkan wá padà ń lọlẹ̀ àtijẹ́ àtimú ẹni tó ń ṣe òsì mọ́ òun náà wá di pé tọ wàhálà wá bóun náà àmọ́ tí ó ràn òun náà lọ́wọ́ ni pé kó rọ́kùnrin míì tí ó fẹ́ hmm. nígbà tó wá ṣe tí ó wà rọ́kùnrin míì tí òun lòun ó fẹ́ ó jẹ́ gbọ́n obìnrin àkọ́kọ́ gbà tó mú délé ọ jẹ́ gbọ́n obìnrin tó yarí fún dóní obìnrin tó ń yarí pọkọ òun ò ní fẹ́ ó jẹ́ gbọ́n rẹ̀ àwọn náà sì wọra wọn débi pé tó bá ah. bọ̀dá mi kò sọ́nà ń bẹ̀ kò sọ́nà ń bẹ̀ náà ni. obìnrin náà kò yéèsì tòun ti bàjẹ́. owó ti wá rí pé ah ó dorí kodò ni pé èsì tí ó bá fọ̀ tọ̀ tó ń bá òun lè ní ó dà pé àsìkò ẹ̀san dé àmọ́ ńgbà tó lọ́run wá ṣe tọ̀hún ní mùsùlùmí dáadáa obìnrin rẹ̀ hmm. wàláyé ńgbà tó ń ṣe ló wù pé tọ́ kò sí nǹkan kan bọ́dá àwọn iṣẹ́ ohun yìí ìwà rẹ̀ tẹ́yìn lọ́rùn bismillah ẹ fẹ́ òun yàn dá pé kí wọ́n fẹ́ nítorí experience ti tiẹ̀ gẹ́gẹ́ bí hmm. tọ́lọ́run fẹ́ ká kọ́ nínú àwẹ̀ ebi tá a fi paná nìyẹn bá purọ́ fún apẹ́rẹ́ àkùnrin tí ìjẹun látara ẹ̀ ṣàánú mi. wàhálà yóò sáré bolówó ni. ah bébí ti rí mi. bàbá ọlọmọsàjárí yìí pé experience tiẹ̀ ló wá jẹ́ kóun náà wá ṣe báwọn. ọlọmọsàjárí yìí pé ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run aláìlá ilàlá àlàyé lẹ ti gbọ́ òun lẹ́kùn lọ́rẹ́ kọ́lọ́n dákun mọ́sà sàmánẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́n bá tó gbé kalẹ̀ fún wa ó gbé kalẹ̀ pẹ̀lú ìdíni pẹ̀lú kalẹ̀ bá a máa fi solution torí pé ìranu àwọn èèyàn ti pọ̀jù nínú ayé kọ́lọ́n wọn sàmánẹ́ nìkọ̀ọ̀kan wa fáfáná ẹ̀ tẹ́ bá ní béèrè mi tẹ́ bá fẹ́ fi ránṣẹ́ sí wa ẹ fi ránṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero three 260 2603 0703 260 2603 àtẹ̀ránṣẹ́ ni kẹ́ ẹ tẹ̀ síbẹ̀ o ní béèrè tẹ́ bá fẹ́ béèrè tẹ́ bá ti béèrè lẹ́gbẹ̀ẹ́ lọ́gbàdàn ọlọ́run àwọn àfa àwọn ọmọ yanjú ẹ̀ fún wa kọ́lọ́n dákun musa gbẹ̀dẹ́ nìkan kan wa ọlọ́dà muhammad lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah àmọ́ lọ lẹ́ni pẹ̀lú ògùn ọlọ́run sọ́tọ́ bá di jọ́bẹ̀jọ á tún máa pàdé padà lórí ètò yìí kan náà ta ní alihikima orúkọ mi yìí padà alhaji abdulkadir yusuf ọba ọwọ́ adá lórúkọ mi ma assalam wa ilal liqa.